وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليتي أدوقف الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين ànábì tí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbé dìde kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńláyé kí àsàlátù náà máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama àlẹ́yìn náà akírawa ní ọkùnrin wa ní obìnrin wa ní ọmọdé àti ní àgbàlagbà ní gbogbo àgbáńlá ayé abẹ́nà Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء كي الله سبحانه وتعالى كي مساشي عليكم داداتي عليكم أورفوني كوكاوا ọ̀rọ̀ pàtàkì kan ni a fẹ́ sáré gbéyàwó pẹ̀lú ara wa láàrin ìṣẹ́jú díẹ̀ látàrí àwọn ọ̀rọ̀ kan tó ń já ràyìnràyìn tí ó sì ń lọ tí ń bọ̀ pàtàkì jùlọ lórí ọ̀rọ̀ ó ṣe kéèsì ó ṣe kéèsì tí kálukú ń sọ káàkiri kọ́lọ́mọṣá àṣàánú wa ó ṣe àlékún dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa náà ẹ dákun gbogbo àwa tí a bá ti ń wọlé live video tí à ń ṣe lọ́wọ́ yìí gbogbo bí tí kálukú wa bá lè ṣí ààrẹ dé ẹ dákun ẹ bá wa ṣí ẹ débẹ̀ kẹsì máa bá wa jẹ́ kó dé gbogbo ibi tó bá yẹ kó dé gbogbo ibi tọ́lọ̀ ń bá ní kó rìn dé tọ́ra fẹ́ kéde ọ̀rọ̀ fún gbogbo àgbáyé ni àtàṣìṣẹ́ kí gbogbo àgbáyé káwọn náà kí wọ́n gbọ́ sọ́rọ̀ yìí kí kálukú náà lè mọ tí yóò bá ṣe torí pé ẹni tí ò lówó tí ò lágbára yóò ṣáàlè kí gbàǹjarè àwọn olówó ni àwọn òsì lágbára a máa rò pé ká lè kí gbàǹjarè gbàǹjarè làwọn wá kélé nìyí ẹ̀rọ gbàǹjarè tí mo wá fẹ́ ké Eh, gbogbo ẹni tọ́lọ̀ ń bá lè ní ó bá wa ṣí ẹ̀rẹ̀ ẹ̀dàkùn ẹjọ́ ẹjọ́ ń rìn dáadáa ni à ń ké gbàǹjáre o eh, à ń pariwo ọlọ́mọṣà kó wa yọ o ọlọ́mọṣà là wá àmàlù ó sọ kíní kan fún wa olúwa ni wa qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an mansura wa qadimna ila ma amilu min amal. فجعلناه هباء منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا ọ̀rọ̀ ni yóò mọ yí gbogbo àwọn tọ́lọ̀ ń bá ní kó mọ yí bá ti kí àyà òun ẹlọ́n kó wá bá wa gbà á sírò ń gbà wá bẹ́ẹ̀. àti ní gbàǹjarè tí àwa ké fáyé òun náà ni lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ ọ̀rọ̀ àṣekéṣe àṣekéṣe ọ̀rọ̀ tó ti ń já ràyìnràyìn ọ̀rọ̀ tó kúò ó kúò ní zone 2 ní island ó padà wá sí mainland ní Yaba ó tún padà ó tún lọ zone 2 ó wá fò lẹ́ẹ̀kan náà ó kàn gbéra wìí abátúngúrò rẹ̀ l'Ábújá àá ṣe lórí ọ̀rọ̀ yá àbí míì èyí ń láfi wá wò pé yóò da ké gbàǹjarì fáyé kájẹ́ káwọn ará yóò kájẹ́ kán mọ bí ti ń kí ni nǹkan náà ti ń ṣẹlẹ̀ gangan kí sì ni nǹkan náà tí à ń jà sí gan ọgbọ́n kí la kí la ṣètí lè fi jó <laughs> bó ti ẹ̀sìn pé lè jó àmọ́ ìta àjọ wà lẹ́nu rẹ̀ yìí wàláhì àjọ bẹ̀rẹ̀ rẹ̀ nu àtijọ́ máa sọ lọ náà ni gbogbo ibi tọ́lọ̀ ń bá rí lájọ bára wa fàádé ó láwọn fà lọ o torí nílẹ̀ yorùbá ilé yìí tàjọ wà yìí wàláhì tallahi thumma billahi la ilaha ẹnìkan ò ní sọ̀rọ̀ àbúrò rírà kò sọ gbé ẹnìkan ò ní sọ̀rọ̀ Muawiya kó sọ gbé ẹnìkan ò ní sọ̀rọ̀ amúrédè làásì kó sọ gbé ẹnìkan ò ní sọ̀rọ̀ àbú Musa làásì àrí kó sọ gbé èyí tó ti sọ tẹ́sẹ́yìn kò sọ gbé kò sì ní sọ míì mọ́ tó bá sọ míì yóò mọ gba ìsí ẹ̀ èyí òun ó gbọ́dọ̀ kọ́kọ́ gbogbo agbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yìí òun ṣẹ́rí fáàkì yẹn mo fẹ́ kó ní kálukú wó dì í mọ́wọ́ báyìí tó gbogbo bí tá a bá ti lọ mọ́ dì í mọ́wọ́ pé àwọn ọmọ kan ń sọ pé èèyàn kan ò lè bóyá kéwù lọ́lọ́ ké bóyá làjú lọ́lọ́ là ní o bóyá gbogbo tó bá lóró ọ́ bóyá wà àtàwọn èèyàn kan lẹ́jọ́ ń jà ní ìwà àti pòfẹ́sọ̀ kan lẹ́jọ́ ń jà ní ìwà àti ṣéèkù kan lẹ́jọ́ ń jà ní gbogbo yìí wò sọ́rí Abu Hurairah Muawiya bin Abi Sufyan Amr ibn ah, al-As eh, Abu Musa al-Ash'ari àti àwọn aksaru sahaba gbogbo wọn ọ̀ ní bẹnu àtẹ́lu ẹnìkan kọ̀ lọ́lọ́fẹ̀ẹ́ ọgbà ìsì rẹ lódindi tọ́ iye bí tí wọ́n náà bá rò pọ̀ bá lè fi jà ìkan náà lọ́dí fi ń jà yìí ó lè máa fi jà àmọ́ ò lè sọ gbé tọ́ èyí òun kakọ́kọ́ kó ní kálukú wa kakọ́kọ́ dì yí òun mú náà ẹ̀ abájú wá dì yí òun mú tán tọ́ kí wá ní bí awuyewuye kí sì ní bí ariwo ẹ bí mo ti ń tẹnu mọ́ ẹ máa share ẹ máa tẹ love ẹ máa tẹ like ẹ máa share sí gbogbo platform tọ́nà bá lè ní ẹ share rẹ̀ dé gbogbo platform tó bá lè tún play ẹmọ play rẹ̀ eléyìí tí mo fẹ́ sọ yìí òdodo ọ̀rọ̀ kan tó yẹ àwọn òdodo ọ̀rọ̀ kan bẹ tó kí n ti sọ látijọ́ yìí náà tí a kàn ń wo nǹkan kan mọ́sọ̀ lérò kan àmọ́ lẹ́nìí yóò dá ká wá tu gbogbo ẹ̀ tọ́ ká lè wá mọ̀ pé ní tán wá ń pera wọn lé lórí káwọn jọ mọ pàdé l'Àbújá kálukẹ́mi náà wá pé gbàǹjà rẹ̀ pé tọ́ ní tẹ́mi mọ̀ tán bá ti tá ti ń ṣe rèé bọ́rọ̀ sì ti rí rèé ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ a rí pé àkọlé ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ yìí gangan ni pé ìpètèpèrò mudirul markaz àti àwọn àgbààgbà markaz lórí kéèsì àbújá yìí ló fresh ìpètèpèrò wọn so àwa ní ọ̀rọ̀ sọ yìí nìkan a líǹkì ẹ̀ mọ́ tàtẹ̀yìnwá so kọ́rọ̀ ni ó lè dùn ún wò kọ́rọ̀ ni ó sì lè dùn ún gbọ́yé dáadáa pẹ̀lú tọ́pìkì tàgbékalẹ̀ yìí yóò lè dùn wò yóò sì lè dùn gbọ́yé dáadáa so kóníkàlùkù farabalẹ̀ ẹ̀dàkùn so gbogbo bí tẹ́ bá lè bá wa ṣí ẹ̀kí ní ìdé ẹ̀dàkùn ẹ̀mọ̀ ṣí ẹ̀rẹ̀ o ṣí ẹ̀rẹ̀ ẹ̀ láìkì rẹ̀ ẹ̀ lọ́ọ̀bù rẹ̀ ẹ̀ gbogbo àwọn kan báwọn ọlápá àwọn ọmọ yàwá kan mọ́ ní ẹ kìíní kan ní kìíní kan ní so ẹ ṣí ẹ̀rẹ̀ kásìmọ́ bínú àwọn tí mọ́ bá mi so ó lè mọ́ mọ́ ṣe dáadáa rí kí a kó bá lè ṣe dáadáa ẹ àkọ́kọ́ mọ́ ọkọ̀ bẹ́ clarify point kan kéèsì zone two ta ló gbé lọ́bẹ̀ mo fẹ́ ṣe clarification tó nítumọ̀ lẹ́nìí àkọ́kọ́ ni pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ látijọ́ yìí mo mọ̀ọ́mọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀ yìí ni torí a rò pé tọ́rọ̀ bá ti di báyìí wàhálà kọ́ làwa fẹ́ fà àwa fẹ́ yanjú ọ̀rọ̀ ni a sì fẹ́ yanjú ọ̀rọ̀ mímọ̀ ló kàn wá tó ẹ bá ti wọ́n ń gbé nǹkan míì tí ò dọmọ́rọ̀ mímọ̀ a máa ń rò pé ká gbójú kó ń bẹ̀ ni kéèsì zone two ta ló wà ń díẹ̀ gbogbo àwọn yìí wọ́n á sẹnu yẹmọ yẹmọ kí ẹ mùdírù mọ́ríkàjì ò mọ́ ń pa ẹ̀ òpùrọ́ tí mùdírù bá tó bẹ́ẹ̀ kán bọ́ta kán láwọn ò mọ́ ń pa ẹ̀ gbangba ni tí ń challenge wọn yìí orúkọ tí ń bẹ́ẹ̀ bí petition tí mo answer ní zone two alhaj habib adam abdullahi al-Ilory ló wà mẹ́ irú òsìwò lẹ́wọ́n ń pa káàkiri ayé irú òsìwò lẹ́ ń pa kiri ayé èmi èmi jẹ́ competition against lélẹ́yìí orúkọ tí mo dẹ̀ bá ń bẹ̀ ni alhaj habib adam abdullahi al-Ilory ló wà wọ́n wá sí and his siblings tọ́kọ̀ àwọn ọmọ ìyàwó tó kù wọn sínú meanwhile àwọn tó kù wọn tó kó sínú ibẹ̀ náà láti rí Sheikh Sauban Adam Abdullah and ilori àwọn tí wọ́n kọ petition wá sí zone 2 against the petition tí Mudiru Markaz kọ kí lẹ wọ́n parọ́ sí ẹ Mudiru mọ̀ ń pa Mudiru mọ̀ ń pa orúkọ Mudiru ṣe ń wọ̀ bẹ̀ so àìsàn lè máa lọ forúkọ wọn dáná so ẹ lè lọ forúkọ wọn dáná ẹ̀kìrí kan ẹ̀yìn kan jẹ́ǹdè lọ́mọ ìkan jẹ̀ǹpẹ̀ bàbá kí ló kẹ̀lú pẹ̀lú àwọn yìí orúkọ tí ń kọ́ gbọ́mẹ̀ ìwọ tó bá fún wọn náà fẹ́ gba sárọ́ọ̀fù pé wọ́n lọ gbé mi lọ ọ wà forúkọ ara tiẹ̀ náà sí pé à èmi jẹ̀ǹpẹ̀ bàbá o mo gbé àkíìmù kútúbí lọ zone màá mọ̀ pé ni èmi kíní kan bùlá ni mo wà ní mo wá gbálẹ̀ àkútúbí lọ sí zone màá mọ̀ pé wọ́n ni èmi kíní kan jẹ́ǹdè lọ́mọ màmá pé wọ́n ni but orúkọ ẹni tó kọ petition lọ sí zone two orúkọ tí mo rí kà báyìí tí mo kà báyìí tí gbogbo àwọn lọ́ọ̀yà mi sì lè jẹ́rìí sí ni alhaj sheikh mọ̀lẹ́wọ̀ sheikh habib kò sí alhaji sheikh habib adam abdullah al-ilori and his siblings bó ti wà bẹ́ẹ̀ nìyẹn irú òun ni wọ́n pàtàkì ìbọn òun yẹn láti jẹ́ ọjọ́ yìí mo ṣe wọ́n ládákẹ́ ìwòyìn náà torí àwọn tẹ́sí dìmílọ́wọ́ mú tásọ̀rọ̀ níbẹ̀ lẹ́nu yìí ìyí ò jẹ́ point number one ẹni tó gbé kéèsì mi lọ sí zone two nìyẹn so amánita ni mo ní kéèsì pẹ̀lú ní zone two èmi àti sheikh habib mẹ́yẹkọ́ síbẹ̀ ni o èmi àti mudiru merkaz tán kọ́ sínú petition pé sheikh habib adam abdullah al-ilori so tèmi àti èèyàn bá máa ro kéèsì lórí tó wà ní zone two ìyẹn náà ìgbẹ́ ipò ti kú ó wà ń bẹ́ tá a máa ro kéèsì mùdírù ó jòkó báyìí èmi abdulhakeem èyí sì jòkó báyìí àá sì jọ rojọ́ kí lájọ ṣe lè fi jó bó ṣe rí yẹn ṣẹ́jú tán àbá ń jáde ẹ̀rùn ìdílé mọ́ táì ta ló lọ kọ́ ta ní ta ló máa lóun kọ statement ta ló kọ statement ìwọ tí wọ́n ẹ̀kúwọ̀ ló kọ sí bọ́ta kó wá fọ́ọ́sọ̀ àpé ìwọ ni wọ́n kọ statement ká a máa lè lọ padà sí ojú ẹgbẹ́ èèyàn ọlọ́pàá ìjọsà why tó jẹ́ péré ló ń kọ statement why tó rúkọ ẹni ṣe ń bẹ níbi petition petition tí mo dẹ̀ answer tí mo sign sí mo ṣáà mọ nǹkan mi a lè má tún wọ ìbẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ irọ́ burúkú wò lẹ́ ń tafẹ́rẹ́ yé ẹ má ìjẹ́ bá mọ̀ pé ẹ̀fẹ́ ṣe ẹmọ́ kọmọ ara yìnbọ̀ ewó lè jẹ́ kéde èwo ni wákíwà àwọn èèyàn kàn rí pé mo ń pariwo ní tìkítà nígbàdí tí mo ṣe ń pè níbẹ̀ àwọn ọ̀wà ìjẹ́kéde ìjẹ́kéde ẹ̀yin wá ń ta abúrú làásí ẹ̀yin lóhun ni elétekéte èyí tẹ́yìn ṣe yín kọ́ ẹ̀wà lẹ́ mọ̀ ń pa ẹ̀ kí lẹ́ mọ̀ ń pa ẹ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ mọ̀nàkà ẹ̀ ẹ mọ̀ ń pa ẹ̀ mọ̀nàkà ẹ̀ ìyẹn ó jẹ́ point number one tí mo fẹ́ clarify point number two ó ní pé ìgbà táwà ní zone two níwájú AIG àwọn ọ̀rọ̀ kan náà wáyé ń bẹ̀ yẹn àwọn ọ̀rọ̀ kan náà wáyé ìgbà tá a gbọ́ pọ́n títí mú kinní lọ sí pàǹtí àwa ń sọ lọ́yà mi wọ́n ń sọ fún ẹ̀ẹ́dìmọ́ni lọ́yà mi àwọn lọ́yà àwọn sàábé tán dìde fáwọn sàábé torí mi kọ́ ẹ àwọn lọ́yà tẹ́ dìde nítorí ọ̀rọ̀ àwọn sàhábà wọ́n wá ń sọ fún AIG pé ayẹ́sà ah, àwọn ẹni ìmọ̀ tún lọ competition sí kí lórúkọ ẹ̀ sí pàǹtí wọ́n dẹ̀ ní àìrọ̀ ah, àwọn òmọ́ ń pa ẹ̀ wọ́n tún bí wọ́n àbú apá tíra wà ń bẹ̀ wọ́n láwọn òmọ́ ń pa ẹ̀ aláyò dẹ̀ yà wá lẹ́nu ìgbà tá máa dé pàǹtí mo tún rí àbú apá tíra ẹ̀yìn rẹ̀ ń tẹ́ sọ́wájú ẹ̀ jì ní pẹ́ orúkọ tẹ wá lọ fi gbìyànjú wọlé orúkọ àwọn alumni bóyá 2007 or 1997 tí n bá one of the two so ẹ̀yìn tẹ́ gbé yẹn lọ nìyẹn but it's on two sheikh abib adam abdullah al-ilori lórúkọ tó wà ń bẹ̀ tí kí lórúkọ ẹ̀ títí pàǹtí orúkọ tó wà ń bẹ̀ nìyẹn ìyẹn jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ clarify nǹkan ẹlẹ́ẹ̀kẹta gbogbo wọn tún parọ́ káàkiri ayé wọ́n ní wọ́n gbé mi ní condition ní zone two pé mi gbọ́dọ̀ dárúkọ mòdírò markaz mọ́ ń clarify yóò náà wa wallahi alladhi la ilaha illa huwa lọ́n kọ́ ẹgbẹ́ ibi tí máa tẹ̀ síbẹ̀ ẹ̀lẹ́dí kéèsì fàdádá ni ẹ̀mú wá fọ́lọ́n búra fún gbogbo ayé báyìí wa wallahi alladhi la ilaha illa èmi o àti àwọn ọlọ́pàá zontu àti ní àti gbé dájọ́ kankan jáde báyìí bí bá ṣe wáyìí débi tí wọ́n fún mi ló fi pé àgbọ́dọ̀ rí ọkọ̀ dákọ̀ rẹ̀ mọ́ òfin ẹ̀yìn kókò fún mi yóò fi òfin láwí òfin náà wá ní but ma dárúkọ mòdírù markazi mọ́ bolo ti wá ìyíò náà ẹ gbọ́ lé ní wa wallahi alladhi la ilaha illa huwa ní màbúra lé lórí àwọn mọ̀lẹ́bí mi wọ́n wà ń jòkó olórí ẹbí wá jòkó báyìí ìkánú àwọn àlùfáà àtàn kọ́ mi ń kí o tí ì ń fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n bẹ́ ń jòkó báyìí àwọn àgbààgbà ìlú wa wọ́n bẹ́ ń jòkó wọn náà wá jòkó wọ́n fẹ́ wá ká mi mọ́lé tẹ́lẹ̀ ni pé a ọmọ yìí a kìí sọ ọmọ bú ẹja lọ ká mọ́lé wọ́n fẹ́ wá ká mi mọ́lé wá bá mi sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ kó tó wá di pọ́lọ̀ wá lé mi gan wá síwájú wọn pé mo ti rí pé wọ́n ti ń pè pèpè tí ìdáhùn látijọ́ tí ìrírí gbé mo wá mọ̀ mọ̀ wá wọn lọ bẹ́ẹ̀ ṣe rí yìí báyìí kálukú a ọya ó ti wá ó ti wá ó ti wá a ti jòkó ìjòkó náà ti wá ní ọdà wá àwa náà fẹ́ gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀ mo ariwo yìí pọ̀ ògbó tó nígbà àbẹ́ ọkọ̀ gbọ́ kí ló mú ọtọ́ ń sọ́dọ̀ bá pàṣẹ kàdá kò sì gbé fúlù jáde wọ́n gbọ́ tán ara balẹ̀ pé ah ah ṣerú báyìí ni kódà kan náà àwọn àlùfáà wa tí inú ti bí wọn tẹ́lẹ̀ ńgbà kan gbọ́ ah àwọn òsì mọ̀ pé báyìí ni kìíní ìtìrí tọ́ ìgbọ̀rọ̀ wá rí bá àwọn ni ọ̀rọ̀ àwọn aṣẹ́ kìíní kan yóò wù wá pé má dárúkọ mùdírù ní mẹ́ríkàjì mọ́ mo ní nìyẹn dárúkọ wọn mùdírù wọn lọ ni mùdírù náà afẹ́ gbà lọ́wọ́ rẹ̀ dákùnbọ̀ wa èmi náà wá ní èmi náà ò ní gbà kìíní kan o tí wọ́n bá wí ní tó tako ẹ̀sìn mo lè tako àbí lè tako wọn ni ah ìwà àti wọn lẹ́jọ́ máa ń tẹ́jọ́ gbé ń gbà ọ̀rọ̀ ọmọ nìyí so in tí wọn náà bá mọ̀ àwọn ń sọ tán mọ̀ ni ìwọ náà sọ tí wọn náà bá mọ̀ má dárúkọ mùdírù mọ́ òfin kọ́ èdè ó ti wá rè mo bọ̀wọ̀ ẹbí ni mi ò fẹ́ jẹ́ kókun ẹbí ó já ni torí mo rí pé ń tẹ́ bí rìkwẹ́sì fún òtakò ẹ̀sìn má dákọ èèyàn mọ́ dandan náà kọ́ nu ṣẹ̀rí àtẹ́lẹ̀ dandan náà kọ́ kódà àlùmọ́sùlá àtò rọ́jíhà níbi mọ́ dárúkọ èèyàn mọ́ ló wà àmọ́ kò sí tó burú bí ká dákọ èèyàn náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdààmú wa bí request orí ẹbí lásọ yìí àwọn ẹni tí mo ló jòkó ní jòkó lórí ẹbí wa yìí tán bá ní lọ pé bàbá mi wá ẹni tí ń pè wá nù ó lè mọ́ darúgbó àmọ́ wọ̀ tí wọ́n fún bàbá mi ni wọ́n fún wọn tó ń gbọ́ tọ́lá ilé ti pàṣẹ tí ò bá ti takò ṣẹ̀rí àbí kí ń gbọ́ àbí kí ń gbà tí ń bá ní gbọ́ ọ̀nà míì níyàgbà tó ń gbá mú ní pé request wọn yóò tako ṣẹ̀rí à mo ni mo gbọ́ àmọ́ èmi náà sì sọ tèmi náà pé àmọ́ ibi ọ̀rọ̀ ẹlẹ́sìn dí ọ̀rọ̀ onímọ̀ dé bọ́ bá tako ìmọ̀ ń kọ́ ìní gbọ́ aláwọn náà àti lè gbà lè gbà yíò lọ́wọ́ rẹ̀ jàmáà mùsùlùmí ìyíò náà kó túnmọ̀ jẹ́ pé òpùrọ́ àwọn òpùrọ́ pọ̀ káàkiri èmi ó jókòó sínú mọ́tò èmi ó jókòó sí amẹ́ríkà èmi ó jókòó gbọ́n máa parọ́ àwọn fìrò kan fúta ni lófin ní zontú èyí tí màá ní mo kọwọ́ gbọ̀n wí ní lórí nígbà tí onígbà tán tuntun irọ́ pa nígbà táwọn pa síra dé wọ́n ní èmi ò yẹ̀yìn ìgbò yín tí ń bú ṣe kára mọ̀nàmọ́ni àwọn òpùrọ́ ni wọ́n ọ̀gọ́lọ́pàá ni a ń gbọ́ àfọ́ àwọn ń gbọ́ ní irọ́ náà ń pa ẹnúdà ṣé tàbá ní ọwá sáìnì kí lẹ̀ mọ́ ń pè kí ní tọ́mọ́ sáìnì tó sáìnì àbọ̀ ní sáìnì à anal aini wa ra'as ẹ̀sì lọ́rin ń wò ké gbogbo yín ẹ̀bá yìí lọ́rin báwọn ọlọ́pàá kẹ́ bèrè lọ́wọ́ wọn èyí tí mo kọ́bẹ̀ náà ni pé èmi ò bú ṣe kádámọ̀ lánàá tẹ́lẹ̀ wọn ò sì bú wọn lẹ́yìn àwọn ò sì ní bú wọn láíláí èyí tí mo ti ń sọ lẹ́nu náà mo kọ́ nù wéè afala taqilun èyí tí mo ti ń sọ lẹ́nu tó tó dọjọ́ náà òun náà mo kọ́ nù wéè so kò sí kí nìkan tẹ́ẹ̀ ìbúwọ́ lánàá ìyìn bú wọn lénìí bí bá ń dọ̀lá yìí ní bú wọn a máa lè sọ̀rọ̀ ìmọ̀ kí n takò wọn lánàá kí n yapa wọn wọ́n lè sọ̀rọ̀ ọmọ kí n yapa wọn lénìí wọ́n lè sọ̀rọ̀ ọmọ kí n yapa wọn lọ́la ìjọ aláyé ti ń dáyé ni bàbá lọmọ ti bàbá ti rí nǹkan báyìí ọmọ náà ó rí bá mi làáfà ò ti rí nǹkan báyìí ọmọ kéwọn ó rí bá mi kí ni wàhálà tẹ kóra yín sí kí ni dààmú tẹ kóra yín sí kí ni kí ni gbogbo tẹ̀ ń gbé tẹ̀ ń gbé eléyìí ni ó jẹ́ clarification ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ pàkíyèsí sí tí mo sì fẹ́ kí kálukú ọmọ bá ń di gbogbo ẹ̀ mọ́dọ́ gbogbo tí mò ń sọ yìí pátá gbogbo tí mo èmi fi ọlọ́run ọba búra lórí gbogbo ẹ̀ pé bó ṣe rí leléyìí tó tí mo dínú bá láwọn kọ́ làwọn competition zone two àwọn ò mọ́ ń pa ẹ̀ ẹni tó bá kọ́ ti zone two yẹn kó bọ́ta ń gbà náà kárì kó ní èmi wọn gan lòun òun lòun ní kéèsì pẹ̀lú mi ẹlẹ́ẹ̀kẹ́ tá tí máa fi bùtírẹ́sì àárín yẹn lọ́ọ̀yà àwọn kí lorúkọ ẹ̀ Eh, yìí tó wà nílọrin yìí ti ń jẹ́ ah, ọkọ̀ rẹ̀ sì sápamọ́ mi lórí tó dùnmí ọlágúdú ayùwà ọlágúdú tó bá tó bẹ́ẹ̀ kó wá dìbọ́ǹkì ní mo fẹ́ sọ yìí níwájú ọ̀gá ọlọ́pàá obìnrin tóun náà naréètì níjọ́ lọ́lẹ́kẹ́ lọ wa ah sọrí èyí tó jẹ́ ọjẹ́ lọ́nbi àwọn tó sọ́ńbẹ̀ ni pé ààyè tó ti sọ̀rọ̀ ààyè tí mo ti lérí pé èyí ní sọ́kù kankan bẹ́ẹ̀ ni gbogbo tó bá ṣẹlẹ̀ sí mi ní ẹ̀gbin tó ṣẹlẹ̀ sí personality mi lásán gbogbo ẹni bá gbàbẹ̀ wọlé ṣe ó ṣe gbé in tó jẹ́ sí gbogbo tó sọ ń bẹ̀ gbogbo rọ́tọ̀ pàtó fi mú jẹ lọ́gbé nù àmọ́ gẹ́gẹ́ bíi pé ọ ti wá sọ ọ̀dọ̀ sí dákọ̀ mi ń bẹ̀ èmi náà wá dákọ̀ rẹ̀ ń bẹ̀ báyìí ṣé obìnrin tó dákọ̀ níjọ́ tó pè wá lè ké wa o ṣé obìnrin yẹn náà ṣé kò challenge yìí pé wáì tí mùdírù ò yọjú níjọ́ ẹlẹ́kejì tá a lọ ó gbàgbé ni pé ìwọ ló ń ṣàlàyé pé à wọ́n ń ṣòkú lọ́wọ́ ni pé wọ́n ṣe tòkú ni ìyàwó bàbá wọn ẹgbẹ̀yìn kú ọgbàgbé ni ọgbà ìgbóbìnrin yẹn tún ájì pé àbọ̀ ah, òkú yèbíjọ́ bẹ ìjọ́ kẹta ló yẹ kan parí ẹ̀ eléyìí ṣe ń dojọ́ kẹjọ obìnrin tún bá ìfà ọ̀ sọ yìí ń ta ìwọ ò ṣe sọ yìí obóbìnrin yẹn sọ bẹ́ẹ̀ tẹwa ń parọ́ pé mùdírù ò mọ́ ń pa ẹ̀ kí ló mú kí ló lè máa mú ọlágúdú máa sọrú yìí tí ẹ bá ṣe pé à ah, torí pé mùdírù náà ló kọ ìyẹn ò sì béèrè mùdírù pé kò ń pa àwọn gangan ni complainant ẹ sì fún wọn lẹ́sì dọ́wọ́mà láyé wọn pé wọ́n ń ṣòkú lọ́wọ́ ní ìsinika ṣèbíjọ́ kẹta ló yẹ kán ṣe parí ó ṣe díjọ́ mẹ́jọ ẹ̀dọ̀ níbẹ̀ yìí ti gbọ́ ti ń yénu adẹ̀rújọ́ ní ló dẹ̀ kú òun bẹ́ẹ̀ ìgbà àwọn èèyàn yín wá spread irọ́ káàkiri ike mùdírú ó mọ̀ pa ẹ̀ ṣèbí yẹ kí wọ́n bí irú ipò tí wọ́n wà odidi a whole lecturer a whole lawyer odidi àfáà ti ń ṣe wá sí ṣèbí yẹ kí èyí lè wá jáde pé àà ah, ah, irọ́ ẹmọ́jà àti rọ́kún kìíní mùdírù náà kọ́ ọtún wá délé kí wọ́n parọ́ pé àwọn olólùfẹ́ mùdírù kan táwọn olólùfẹ́ mùdírù mo bá ní kéèsì ni ká máa ń yanjú yìí náà nínú nínú nínú kóòtù náà ṣé ẹ máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ kílẹ̀ mú jọ́nà pé lọ́yà lẹ́yìn ebi tó sọ jọ́nà nu eléyìí náà ó tún já ayé náà yóò tiẹ̀ máa bá ọ̀rọ̀ nì náà yóò máa bá yìí náà lọ ẹ kí gbogbo ẹ kó máa wá jọra wọn bẹ́ẹ̀ ṣé o jàmáà mùsùlùmí èyí náà ó tún jẹ́ ọ̀kan lára tí mo fẹ́ clarify náà ẹ̀ wá rí lórí kéèsì títí Àbújá ọ̀rọ̀ kan ti wá jáde báyìí ọ̀rọ̀ ni ni kálukú náà ti wá ń gbọ́ kálukú náà ti wá ń nagun ẹ̀ kálukú náà ti wá ń pa láriwo ọ̀rọ̀ ńlá wà á jẹ́ kí gbogbo jàmáà náà tí wọ́n gbọ́ èyí tí ń bẹ lamẹ́ríkà òun tó lè pa irọ́ lójú oorun òun ló gbé ọ̀rọ̀ nì jáde tọ́ bó ti wá gbé jáde òun ló já mọ̀ pé eléyìí ò ṣe dúró wò ó tó bá pé irú pèpè tí wọ́n ti ń pèrè kí ní pèpè náà ẹ dákun ẹ já Eh, ok ká má bínú bóyá kí se ti dánlódù tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi mo sì gbàgbé má dánlódù rẹ̀ jàmáà mùsùlùmí ẹ má bínú àágbọ́ eh, ní ìsìn bíi ìdíni láì tààlà àwọ̀ òmọ̀yàn wàláyọ̀ àwọ̀ léèyàn eh, yíò náà láti ké gbàǹjarì wá gbàǹjarì lákéwà yìí gbogbo jàmáà mùsùlùmí ẹ dákun àdúrà yín òun làwa nídìí o ẹjẹ́ àgbọ̀ jàmáà gbogbo ọmọ mọ́ríkàs tó wà ní àbújá ní sùúrù ní sùúrù special announcement aywa fún gbogbo ọmọ mọ́ríkàs tó wà ní àbújá lẹ́nu bàbá mùdírù mọ́ríkàs sheikh abibullah adam alhalori àti gbogbo àwọn ìríjìlì mọ́ríkàs káàkiri gbogbo àgbáńlá ayé lèmi ń bẹnu wọn sọ̀rọ̀ wọ́n ní gbogbo àwa tí a jẹ́ wọn mọ́tò àgbà làbújá wọ́n ní kí a pàdé ní court ní magistrate court ní wuse zone two Àbújá ní on the twenty first àgbébámi tá ìpè síbẹ̀ àgbébámi hmm. tá àjẹ síbẹ̀ wuse zone two ní abuja ní on the twenty first ní magistrate court ìbẹ̀rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ kútúbí tí ó fi insult Sheikh Adam àti Sheikh Abibullah tọ́ fídíò pọ̀ náà o ẹ bá máa pariwo àwọn oníjàyín tán èmi ò kì í ṣe àwọn tó máa máa fọ́n gbé ọrùn àti kọ́ ṣe àwọn mistake kan lákọ̀ọ́kọ́ ẹ kó jẹ́ kí wèrè ọmọṣẹ́ kí yẹn escape this time around a lè ṣe ní mistake mọ́ ìdọ̀rẹ̀ bá

ẹjá ni máa pílẹ̀ bẹ́ẹ̀ ikú bí ẹkú ni ẹjá ni máa pílẹ̀ lọ so that akọ̀jẹ́ kó yé wa ní pé gbogbo ẹ̀wọ̀n mọ́díkàt ẹjẹ́ ká pàdé ní àjẹrìn on the twenty first. Hmm. ó lẹ́gbọ̀n ẹjá tún gbọ́ lẹ́ẹ̀kan sí. special announcement fún gbogbo ọmọ mọ́díkàt hmm. tó wà ní Àbújá. Mm -hmm lẹ́nu bàbá mudiru mhm. markaz mhm. sheikh abibullah adam mhm. alhalori àti gbogbo àwọn ìríjìlì markaz káàkiri gbogbo àgbálẹ̀ ayé lèmi ń gbẹnu wọn sọ̀rọ̀ hmm. wọ́n ní gbogbo àwọn tí ajẹ́ wọn markaz sáwà lábújá hmm. wọ́n ní kí a pàdé ní court ní magistrate court ní wuse zone two abuja ní on the twenty first àgbébámi táìpọ̀ síbẹ̀ àgbé ìbámi tá àjẹ sílẹ̀ hmm. wùsẹ́ zone two hmm. ní Abuja hmm. ní on the twenty fourth ní magistrate court ìbẹ̀rẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ ẹjọ́ kútúbí tí ó fi insult Sheikh Adam àti Sheikh Habibullah tó fídíò pọ̀ náà ẹ bá máa pariwo àwọn oníjàyín tán èmi ò kì í ṣe àwọn tó máa fọ́n bú wọn àti wọ́n ṣe mistake kan lákọ̀ọ́kọ́ jẹ́kó jẹ́ kí wèrè ọmọṣẹ́ kí yẹn escape this time around àlèṣẹ́ ní mistake mọ́ ìṣẹ̀lẹ̀ bá ìṣàlọ́kàfà àwọn òní ọmọbáwọn tẹ máa ṣe ẹni ṣó ń bẹ̀ bí kú ló nókó ni bí pàkóté ni ẹjọ́ àti máa play lọ tóyé ẹjọ́ àti máa play bí ẹkú bí ẹkú ni ẹjọ́ àti máa play lọ so that àkànjẹ́ kó yé wa ní pé gbogbo ẹ̀wọ̀n mọ́ríkà ẹjẹ́ ká pàdé ní ní magistrate court on the آه حسبنا الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله حسبنا الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله حسبنا الله ونعم الوكيل ولا حول ولا قوة إلا بالله وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منصورا وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون جماعة مسلمين ìpètèpèrú wọn wá rí ṣe ẹ wá rí ẹ má kàn wo báyìí nìkan o ibi à ń lọ rí o ẹ má kàn wo báyìí nìkan pé bóyá bó ti ọra mọ náà ló ṣe sọ yìí ọlágúnjú náà mo tún fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ ọlágúnjú ìgbà tó lágúnjú lọ kí mufti nǹkan ṣẹlẹ̀ ẹ ò nǹkan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ mufti ẹ̀dàkùn yóò wù mí pé gbogbo jẹ̀mọ́ kí gbogbo jẹ̀mọ́ ò gbọ́ ọ̀rọ̀ lágúdú rèé nígbà Ìdìkọ̀lẹ́tíẹ̀. Wọ́n ìdìkọ̀lẹ́tíẹ̀. Wọ́n ìdìkọ̀lẹ́tíẹ̀. Àwọn ọjà yìí ti tó tó ayé. Àwọn agbọ́gbẹ́ ọjà yìí tó tó ayé ẹ̀kùn kẹ́kọ̀ọ́ lẹ́yìn ọmọ nìyó ọ̀kẹ́kọ̀ọ́ lẹ́yìn ọmọ nìyó ọ̀lẹ́tẹ̀ nìyó ọ̀lẹ́tẹ̀ lẹ́yìn ọmọ nìyó ọba sàwọn olóṣèlú ọba sàwọn olóṣèlú láwọn tó ga tó kù láwọn tó ga tó kù pẹ̀lú wọlé wa lọ́wọ́ ti gbá àwọn mọ̀nyẹ́ mọ̀nyẹ́ ẹ bá àwọn mọ̀nyẹ́ mọ̀nyẹ́ bá bọ́ ní hasbunallahu wa ni'mal wakeel ẹgbọ́n kan láwọn olóńlé olóṣèlú àwọn náà ní lágbájá àwọn náà ní làkàṣègbè olúwa ò orí mi ó máa mi òmíràn ọ̀kan eh, mi ọlọ́mọ mi ọlọ́mọ bí mo ti fúyẹ́ bí àká ọlọ́mọ bí mo ti mọ tí ìjámọ́ nǹkan kan ní ayé wàláì àníkà lówó olókùn báyìí nísìnyí ṣé mo lówó táwọn eléyìí ẹgbẹ́ àdúrà ṣé mo lo owó tí wò mo ní tó wọn ẹ̀dà kù ṣé owó ni mo dí mọ́ríkàjì gan lásán mo lówó tó mú dí mọ́ríkàjì ká tó máa sọ pé mú sí tánú ní connection ìpé ọlágúdú ló sọ yìí ọlágúdú ọlágúdú lọ́yà wọn ni òun ló sọ yìí o ẹgbẹ́ náà wọn ti láti kọ́kọ́ wá connection tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti kọ́kọ́ lo connection lórí ti zone ah ọlọ́run mo mà ah ah inú ìgò tó jù mí sí zone two ọlọ́run dákun mọ́ yọ mí nú ẹ o ìgò náà mọ́jú ó fọ́ o ìgò ọlọ́run tí wọnú ẹ̀ tó wà gbé nípa wọn bẹ́ẹ̀ tí wà dàbí àgbàdo núgò tí gbogbo adìẹ ó kàn mọ́ wá ìgò nìkan ni wọ́n lè mọ́ sájẹ wọ̀n nídìí mi sájẹ ọlọ́dà kù ṣàánú mi o ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi lágbára o gbàǹjáre tí mo kéré connection bẹ wọ́n mọ̀yàn ìfá ìkan tún pè mí ni wọ́n ní nọmba tírì nàìjíríà ìkápá àwọn báyìí hundred nàìjíríà yìí mọ́ Number nọ́mbà 500 ní Nàìjíríà nọ́mbà 1 nọ́mbà 500,000 Nàìjíríà yìí ìmọ̀ye kankan wàláyé ìṣẹ́jì ìṣẹ́rẹ́ o wàláyé àti ní ìmọ̀ye kankan ni o sincerely o mo ṣe wá ké gbàjáre báyìí ọlọ́mọdé àkómiyàn ló kù báyìí <laughs> ọlọ́kómiyàn àmọ́ ẹ̀ tẹ́kọ́ mọ iye yín tẹ́rí tó ń ta ìmọ̀ye yìí tẹ́rí ẹ̀kẹ́ yà fìyà jẹ olúwe irú èmi ẹ̀kẹ́ fìyà jẹ mi lásán nìyí ní dákẹ́ ìyí tó bá ṣe kútùbà jímọ̀ tó bá ilé bú Muawiya tí mo dínú bá bú Muawiya ní kútùbà jímọ̀ tó ń bọ̀ wáyìí tí ó bá yẹ pé kí n tó ṣe kútùbà lẹ ti ṣe nínú kútùbà mi èsì lẹ́gbọ́ tẹ bá ṣe pé tí mo parí kútùbà tàfsírù níjọ́ kejì èsì ọ̀rọ̀ ní ibi ṣe tẹ bá bú Muawiya ẹ gbé sí ọ̀rọ̀ tẹ bá bú Abu Dalaasi ẹ gbé sí ẹ gbé èsì ẹ ni lóye asán sì ni yóò jẹ so ẹgbànjáre tí mo kéwàrè ṣe mọ́ kí ẹ̀kọ́ parọ́ mọ́ ẹ mùdírù kan ní bá kútú bíjà mùdírù ń bẹ́ àwọn àgbààgbà mọ̀rá kíjà ń bẹ́ mufti ń ọlágújú ló sọ so wọ́n pọ̀ ń bẹ́ o ọlọ́run mi o wọ́n pọ̀ ń bẹ́ o ọlọ́run kó mi yọ wọ́n o ọlọ́run wa ni àwa lówó wọ́lọ́nká lówó wá ni wọ́n fẹ́ lò ọlọ́mọṣá ẹni tí ó tì tí ó lówó táfowó rẹ̀ ṣe ọlọ́mọṣá tí wá ẹ̀ka ní connection tó ń pariwo yìí náà ní ọlọ́run ẹni tí ó ní connection tí ó lè dúró pé pẹ̀lú ògùn ọlọ́run aburú kẹ́kọ̀ọ́ ní ṣẹlẹ̀ ọlọ́dàkùn bá wa tì wá kí náà tún máa ń lò káníyì ní níyì náà ọlọ́dàkùn ẹni tí ó níyì tí yìí rẹ̀ ó lè ran òdodo lọ́wọ́ ọlọ́dàkùn mọ́ṣáà bá wa tì wá ká ní gbajúmọ̀ náà máa ń lò òun èé ṣe gbajúmọ̀ ohun ìmọ̀ mímì kankan ọlọ́run dákun ẹni tí ó ní gbajúmọ̀ tí gbajúmọ̀ rẹ̀ ó lè ṣiṣẹ́ ọlọ́run dákun mọ́ṣà bá wa darí ẹ̀ wá wọ́n láwọn ọmọ nọmba tírì ọlọ́run nọmba tù ẹ bá wa lò ó tọ́ba tún mọ nọmba tù nọmba wán bá wa lò ọlọ́run tọ́ba tún láwọn ọmọ nọmba tírì àwọn náà ní nọmba tù ìrọ̀lọ́run ọ̀dọ́ tó wà ní nọmba wán wà ìrọ̀lọ́run ẹ̀ lé níwọ̀ èyí ń níwọ̀ lórí àbòsí èèyàn lè ní alágbára yìí lórí àbòsí àmọ́rẹ̀ ọlọ́run wọn lè ní ìwọ lórí àbòsí ọlọ́run dákun mọ́sà bá wa ṣèdájọ́ òdodo lórí ọ̀rọ̀ yìí ẹ̀ ọlọ́run mọ́sà bá wa fi òdodo ọ̀rọ̀ rẹ fi lọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yìí olúwa wa ìyà náà ti jẹ́ abẹ́ mọ̀ọ́mọ̀ mú àbùkù àwọn àbúrò rẹ wọ́n fẹ́ máa fi lọ́lẹ̀ láwùjọ wa ni àbùkù mọ̀áwíyà náà fẹ́ máa fi lọ́lẹ̀ òun lálá nígbà sí ọlọ́run ti ń bá mo ń mo ti ń wí ọlọ́run mójú o dákun má jẹ́ kí wọ́n rí jàǹbá kankan ṣe fún mi lórí kí ló dé kí ló dé kí ló dé ẹwà ṣẹ́tà ìwà ní mùdírù ọmọ ń pa ẹ̀ jẹ́rí pé ogun eléjì àmọ̀ pé ó kúrò ní mùdírù nìkan àwọn àgbààgbà wọn wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn àgbàlagbà wọn wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn kéékèèké wọn wọ́n mọ̀ ń pa ẹ̀ ẹni ó gbajúmọ̀ nínú wọn ó mọ̀ ń pa ẹ̀ ẹlòmíì ń bẹ òun kóun kàn kọ́ ní tiẹ̀ lòun fi ń ṣe tiẹ̀ pẹ̀lú wa ẹlòmíì ẹnu lòun náà fi ń ṣe tiẹ̀ pẹ̀lú wa àwọn ilé connection náà wá fẹ́ lò ọlọ́run ní connection ẹ̀ẹ́dùn á dákun àwọn èèyàn tó wá ń pè mí lákèsí pé bí connection ó bá tó wá mú un mọ́ torí pé wàkọ̀dínà ilá ma àmìnú mìíràn amal fàjàláwù àbá mẹ́sùrọ̀ ọlọ́wọ́sà àbáwá sí bẹ́ tọ́lọ̀ bá ní pé gbogbo ẹ̀ tọ́lọ̀ bá gbàdúrà wa tán lórí ọ̀rọ̀ ilé yìí náà nísìn pé ọgbọ́jà ń bá wọn bá tó rí ṣe é ṣe hàn tún ní ṣe nǹkan míì ẹ má gbàgbé ọ̀kan lọ́mọ o ṣẹ́kọ̀ọ́ lọ́wọ́ pé if anything happen to him kánmọ́ láwọn làwọn ṣe ń dọ́gbọ́n pàrọ̀ kó lẹ̀ ni o ká lè rò pé bóyá wọn ní ní nǹkan kan pa ẹ̀ ni o ń pàrọ̀ kó ní o ọlọ́dà kò wọ́n jẹ́ wọ́n rá burú bí ṣe wá àmọ́jọ̀mọ́ ẹ̀jẹ̀ á prepare mind wa ìfi mo fi parí ọ̀rọ̀ mi nù ẹ jẹ́ n prepare mind gbogbo ẹ̀yin tẹ́yin náà jẹ́ olólùfẹ́ àwọn sàhábà ridwanullahi alayhim mo fẹ́ prepare mind yín kí mo fẹ́ prepare mind yín lé lórí ni pé ẹ dákun gbogbo tán tẹ́yin gbogbo tán ṣe yín nìsín wọ́n ní target wọ́n sì ní focus focus ni pé àníkútúrú ìgbọ́dọ̀ jẹ ìyà dákun wá jẹ́ tètè já kí á jẹ́ ń já òsì méjì ni mo fẹ́ bẹ́yìn ẹ̀yìn tí wà ọ̀rọ̀ ti ń ní pé dákùn bọ́ bá fìyà jẹ ní àbúrò rírá kọ́ ló jìyà bí n bá wọ ẹ̀wọ̀n Muawiya kọ́ ló lọ ẹ̀wọ̀n wo tí tí wọ́n bá ní kó ààrẹ tí aládé kọ́ọ̀tù kọ́ọ̀tù wa ní ìdájọ́ mi ní kẹ́lọ̀ rí yẹgi fún mi láàkọ́dárọ̀ kọ́ aktaru sọ̀hábá tọ́lá òjò rọ̀dí ọlọ́ àánúfù òun kọ́ ni wọ́n rí iṣẹ́ nǹkan kan èmi lásán èmi èèyàn lásán tí ìjámọ̀ nǹkan èmi abdulhakim abdulrahim alukutubi tí ò jámọ̀ nǹkan kutubu akímù kùtùbú nìkan náà rí nǹkan bí ṣe kéèṣe mùháwí àdúgbò ọlọ́run akímù kùtùbú nìkan làbùkú kan kéèṣe àbúrò rẹ rọ akímù kùtùbú nìkan náà rí jàǹbá bí ṣe kéèṣe amúdúrú làásí akímù kùtùbú nìkan náà rí nǹkan ṣe kéèṣe àbúmúṣà làásàrí akímù kùtùbú nìkan oníwọ̀n mọ́ fi rẹ́rìn kéèṣe ọ̀gọ́ra ọ̀sọ̀ hábà ọ̀rọ̀ tán ìdí lẹ́yìn tí wáyé lọ rí prepare mind yín bẹ́ẹ̀ bá ti ẹ̀ gbé kútú mẹ́wọ̀n gan fà tẹ́gbé kìí ṣe tí àti wọ́n jọ ń fà ní bẹ̀rẹ̀ èyí ẹjákan ìgbóyí rada kìí ṣe tàjọ ń fà ní pé talẹni tó lè rán àwọn lẹ́wọ̀n nú èyí àti wọn ká ní tàjọ ń fà nìyẹn tó bá ti rí bí wọ́n lẹ́wọ̀n wọ́n ti wọ́n àwọn ni ojú ti gbogbo ẹ̀yìn alùsùn náà àmọ́ tí wọ́n rí pé ìtajọ ń fà kọ́ yẹn ká ní ìtajọ ń fà ní pé alẹ́ ìparọ́ máa sọ àbá títí àwọn sọ sọ sọ ọ̀rọ̀ fi dájíà rí àwọn tó lọ ṣe bá kan kùtùbù kùtùbù nìkan làbùkù kan àbùkù ẹ dákun ẹ̀yin èèyàn wa ẹ lọ prepare mind yín go and prepare for worse ẹ lọ prepare fún worse tẹ́lí worst case scenario tẹ́mi ti prepare fún ni pé tọ́ yìí tó kan lọ́mọ ti sọ pé àwọn kan lè execute ẹ̀ àwọn kan lè pa ọ̀kan lọ́mọ ti sọ pé àwọn kan lè execute ẹ̀ àwọn kan lè pa ó dẹ̀ gbọ́dọ̀ wá establish bẹ́ẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run ṣokó yìí máa ṣe fàájì náà níbi tó wà yẹn so irú ọ̀rọ̀ yẹn tó bá wọ́n sẹ́mi tí lọ plan fún nìyẹn tó bá dé bẹ́ẹ̀ jẹ̀ mọ́ mùsùlùmí kò change fáàkì pé irọ́ ni mùdírù mọ́ríkàsì ń pa lórí pósùpá òpin méjì àwọn ajé àdé ti pè wọ́n ní irọ́ mbẹ́ẹ̀ torí báyìí sì ó ti clear pé ìmùdírù mọ́ríkàsì ò get it right níbi gbogbo nǹkan tí wọ́n ń sọ lórí àwọn sàhábà mùdírù mẹ́ríkàjì ò gẹ́ẹ̀tì ẹ̀ ráìtì níbi pé alùkùránì nìkan ṣoṣo ó ní mùjíza tọ́lọ́wọ́ bá fà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam mùdírù mẹ́ríkàjì ò gẹ́ẹ̀tì ẹ̀ ráìtì ó dóra bàtà nẹ́gbà níbi gbóná pé ìtazara ó ń túmọ̀ sí jàmọ́dà àwọn fáàtì yẹn jẹ̀mọ́ wà nílẹ̀ ìmáàmù Málìkì mo ní kò bá wọn sọ̀hábà láyé mùdíwù ló bá wọn sọ̀hábà láyé látẹ̀ni wọn rẹ́sì fọ̀ lórí ẹ̀ fáàkì yẹn wà ńlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ wípé àníṣẹ́ mùdíwù rọ̀rọ̀ yíyanjú wọn sì lè rí yanjú ìlàkìyà ní sáà wọ́n ní sírù àlá a ní síyàrù àlá mú ní ọ̀sẹ̀ tí wá gba correction adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ìmí iná ń bẹ tí mo ti ń wá lájọ́ yìí níbi tó ti lákìlábù sọ̀hábà Abu Hurairah mo ti wá padà rí nígbà mo dúró dárúkọ ẹni tàwílù mukhtalafil hadith bẹ́ẹ̀ kọ́ náà ti ń po kọtíra tí ní kùtẹ́ ibá bẹ́ẹ̀ kọ́ ṣẹgbọ́ àmọ́bọ̀ náà ti ń pè ní kọ́ ní sọ yìí tún ní kọyín lélẹ̀ iṣẹ́ ní appreciate ẹ̀ ẹ lọ rí wa èyí jẹ́ mukhtalafil hadith náà ń pè ṣẹ́ ti gbọ́sà bó ti jẹ́ nìyí o so gbogbo àwọn fáàtì báyìí ó wà ńlẹ̀ bẹ́ẹ̀ kí mùdírú ó gbà tí wọ́n bá fún wọn bá dákú síbi lẹ́jọ́ pé ten years you know the information of character ẹ dákun kí ló tún wá kù bẹ́ẹ̀ rẹ́wọ̀n ló wọ̀ àwọn fáàtì tá a ti sọ ń kọ́ ṣé yẹn dákun ẹ lọ prepare mind yín ẹ prepare fún worse àmọ́ lẹ́yìn yusibana illa ma kataba Allahu lana èyí òun jẹ́ tẹ̀yìn èèyàn wa ọ̀rọ̀ mi kéde fún mùdírù markaz mùdírù ẹ̀yìn dà bàbá lẹ́jẹ́ sí ruwa ẹ tó mi bí lọ́mọ wàlúwà tó fi ń ṣe ẹ ẹ mi bí nígbà bá ti rí sáà dé tọdún mẹ́wàá ń bẹ láàrin òun àti bàbá rẹ̀ in ti ń bẹ láàrin èmi àti at least tá àbá ọkọ ríkà a máa ọkọ yọ bí fifteen years kan dúró àwọn àmàwò change wo la fẹ́ fi kún àbí la fẹ́ yọ kó ń bẹ ìyẹn clear ọdún ọ̀sẹ̀ lè bí mi lọ́mọ mo dé mọ́tàzì ẹ dákun mo ti kọ́kọ́ àpìlì sí ibi fọ́rọ̀ mọ́dán àmọ́ ibi tọ́rọ̀ dédúró yìí náà ibi tọ́rọ̀ ń lọ yìí náà ó dáa báyìí náà ẹ ń wá sọ fún yín o gbogbo eré yín tẹ̀ ń sáwọn kò ní ìjẹ̀dára yín láàmú ẹ mọ̀jẹ̀ ń tẹ̀yìn bẹ́ẹ̀ bá rí èmi kí ní ìtì mẹ́wọ̀n ẹ̀ ti bẹ́ẹ̀ mẹ́wọ̀n ẹ wá rí ibi tì mí mọ́lé ẹ ní lo ten years ǹjọ́ ọba jáde padà ǹjẹ́ n tí ń sọ mú ẹ sọ yìí o ǹjọ́ tí ń bá jáde padà tí ẹ ní àwọn ọmọ yín àbẹ́yìn náà bá ṣe fídíò pé tọ̀ sódù rẹ ti wá já báyìí sọ́ni pé mo jù ọ́ rẹ mọ́jú sọ fún yín èyí ni pé ẹ já mọ́ you are nothing wàláì ràdín máa kọ́ sọ fún ibẹ̀ pé ah ẹni mo máa rán ẹ lẹ́wọ̀n ìwà dáyìn lò pé ẹ̀yin kọ́ lè rán mi lẹ́wọ̀n o ọlọ́run ló fẹ́ rán mi lẹ́wọ̀n ó wá mọ̀ọ́mọ̀ lo ẹ̀yin ní sábàbí because ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan you are nothing ẹni tó jámọ́ nǹkan níta ni Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ẹ mọ̀ a sì ní ṣe wà sí fáwọn èèyàn àníbàjẹ́ kan bá dé mo ti jòkó yà yín ṣe wà nínú ẹ̀mí ló ń dè pa ẹ wá ń ta tó lẹ́nu ọ̀ ọ̀bọ̀ ọ̀bọ̀ ó wá fún mi ní ẹ̀rọ rẹ̀ tán mo wá tají ó ní wọ́n tó mọ́ parí pé kọ́dà rọ́lọ́ kọ́dà rọ́lọ́ ṣé kádà ránà ló jẹ́ kọ́ ọmọ dátọ́rẹ́nì èmi mo nà ló ń dè nǹkan òwúwa ẹni ìwà àjọ ìgbẹ́nu rẹ sọ̀rùn ìwọ báwo ọlọ́run ọba tèmi ló ní mọ́ datọ́ lẹ́nu ó kàn fẹ́ lò wọ́n sábàbí ni bí ò bá lò wọ́n sábàbí yóò lu ẹnu mi mòdìrú mọ́ríkàzì bí ó lu ẹ̀yìn láti rán mi lẹ́wọ̀n tán bá ti kọ ẹ̀wọ̀n mọ́ mi ń wẹ̀ wọ́n lásìkò tó bá yẹ kí n wọ̀ ọ́ ẹgbẹ́wùlẹ̀ dára yín láàmú àwọn fáàkì tá a jọ ń fà yìí èmi ò ní fi yín lẹ̀ lọ́rùn o ẹ rán mi lẹ́wọ̀n ẹ rán mi lẹ́wọ̀n èmi ò ní fi yín lẹ̀ lọ́rùn ẹ má bu Muawiya mọ́ ẹ má bu amúrúbídọ̀ làásì ẹ má bu àbúrò àwọn tó gba ọ̀sọ̀ ábá pátá gbogbo jẹ́ ló ń tún pa wọn yẹn gbogbo òtúkùtù tẹ̀ ń tún yẹn ẹgbẹ́nukú ń bẹ̀ wọ́n ti lọ ẹ̀yìn tó bá wá wù yín ní ìtẹ́ bá ọ̀rọ̀ mímọ́ ó ẹnìkan pè mí láti so ó pọ̀ jama mùsùlùmí ẹ dákun àdúà àdúà tá a ti ń bẹ kálukú wa yìí òun náà ni o tó mo wá fẹ́ ṣe wàsíyà kalẹ̀ irú nìdáwì kan ní àwọn àlùfáà ilẹ̀ Yorùbá lèmi náà fẹ́ ṣe tọ́ báàdàl kútùbì lẹ́yìn tí kútúbí yá wọ ẹ̀wọ̀n tán man li abi hurayra man li muawiya ibn abi sufyan man li amri ibn al-asi man li abi musa al-ash'ari man li aksari sahaba ta ló kù tí ó mọ kọ̀ntró ṣe yìí ta ló kù tí ó mọ bá bá ọlọ́wọ́ bí gbogbo èèyàn alùsùn náà tẹ́ ń bẹ́ńlẹ̀ yorùbá tí wọn náà bá ọ̀bùsáàbù àwọn àṣìṣe kan lára tèmi àṣìṣe tèmi ò ní ọ o ọ gbọ́dọ̀ mọ wo àbúrẹ́ ránran káfíyà jẹ́ ńlẹ̀ yorùbá o ọ gbọ́dọ̀ mọ wo amúrídìlà àṣìlẹ̀ ríran káfíyà jẹ́ wọn o tọ́ kájú ẹ̀ bàbá ó sì ti sọ pé tọ̀tún bá dijọ́ kóòtù kémi náà kọ́ àwọn fámílì àbúrẹ́ rán I mean sorry ó ní kí kọ́ fámílì Bukhari àti ibùnù tèmi àwá ọ̀bá fi kó náà láti fámílì àbúrẹ́ àti Muawiya àtàwọn tó kù tó Abuja ẹ̀yin ará Àbújá yìí ní bẹ̀yìn ìṣẹ́ ní mọ́ bẹ̀yìn wọ́n ti wá challenge yìí báyìí káwá lẹ́yìn náà ká ní fámílì àbúrò rẹ̀ rà ní ìlòótọ́ tẹ́ ẹjẹ́ fámílì Imam Bukhari tẹ́jẹ́ fámílì Ibn Taymiyyah bó bá wá wù yín ẹ wá kóòtù lọ́ndì 21st tó bá sì wù yín ẹ má wá ẹ̀ sọ́túnla mo fẹ́ wo àrà tẹ́yìn ará àbújá tí ẹ̀ fẹ́ dá gan mo fẹ́ worú àwọn kọ́ọ̀lù tí mo fẹ́ rìsíìbù látọ̀dọ̀ yín àti rìsíìbù kan náà tí rò da ẹ ti ń júwe pọ́ ọmọ kan ní lẹ́yìn àbúrò rẹ ra kódà nípa àwọn kọ́ọ̀lù kan tí mo rìsíìbù níka àwa yìí kì í sọmọ àbúrò rẹ ra o àwọn eléyìí gangan ni ọmọ àwa wa ń jẹ ọmọ lábẹ́ àwọn àwọn bàbá bàbá bàbá bá wa wọ́n pọ̀ nínú àwọn ọmọ àbúrò rẹ ra ẹ rọ̀bí ọlọ́wọ́ àwọn afẹ́ mọ̀ pé sáwọn sàábí lọ́mọ àbọ̀ lọ́mọ inú wa ti ẹ̀dùn pàbùjá ti ẹ̀lẹ́gbẹ́ lọ inú wá ti ẹ̀dùn pọ́dọ̀ haúsá ti ẹ̀lẹ́gbẹ́ lọ ẹwà inna jundana lahumul ghalibun wa qadimna ila ma amilu min amal faja'alnahu haba'an mansura ẹ dákun jàmá mùsùlùmí àdúrà yín òní ẹ máa ṣe ń tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ẹ sì máa bá ń tọrọ al-ikhlas torí eléyìí tán ṣe ọlọ́run sádàkùn àwọn téèyàn ó wà rí tí ó jọyàn lójú ẹ téèyàn fi wá mọ ní ujub kibriya arriya hubbu sum'a wa hubbu ri'asa wa hubbu wa shuhur gbogbo àwọn nǹkan báwọn ọlọ́run dákun fi gbogbo ẹ̀ hubbu zuhur ba'dira hubbu zuhur ọlọ́run dákun má fi sàdánwò fún mi wọ́n fi sàdánwò fún mi o wọ́n fi sàdánwò fún mi o àwọn rò páwọn fẹ́ fi ìyàjẹ́ mi ni ọlọ́run ìdẹ̀kùn ní padà ń dì ìdẹ̀kùn tí wá ń dì yìí ọlọ́run dákun má fi jọ mí lójú o ọlọ́run dákun má fi jọ lójú so gbogbo ẹ̀yin olówó nínú àwọn ọmọ rẹ rọ ẹ̀yin tẹ́ ní connection nínú àwọn ọmọ àbúrò rẹ rọ ẹ̀yin tẹ́ mọ̀yàn nínú àwọn ọmọ àbúrò rẹ rọ ẹ̀yin lọ́yà nínú àwọn ọmọ àwọn sàínú ọmọ kẹrìbìnú tèmi àti alìmọ́mù Bukhari ẹgbógbón tí kálukú yín bá jẹ́ oníkálukú ẹ dákun ẹ̀ẹ́dẹ́ o àwọn bàbá yín ni òní fẹ́ dìfẹ́ǹdì ló fi di báyìí gbàǹjà àrẹ tèmi èmi ò léyìn àwọn ọmọ iléekéwú tó pọ̀ tí mo lè pè aláwọn ọmọ iléekéwú lóòótọ́ àmọ́ mélòó gbogbo wọn àti tó ti jáde lówó àti tí ń bẹ níléeké lọ́wọ́ àti tí wọ́n wọlé mélòó gbogbo wọn pẹ̀lú kọ̀m̀pútà tó ti ẹ̀pẹ́ àwọn olọ́mọogun àmọ́ àbúrò amúrú ìbínú láàásí ha ó lọ́mọ ogun amúrú ìbínú láàásí ìbínú láàásí un nígbà tí lọ nínú orin ti àrúdù yóò náà yàyìn náà amúrú ìbínú láàásí ha ó lọ́mọ ogun àbú musa aláṣàárí ha ó lọ́mọ ogun àbú musa aláṣàárí ha ó lọ́mọ ogun kì í ṣe dẹ̀dẹ̀ wù rẹ o a ó lọ́mọ ogun àwọn sàábé lọ́mọ ogun a wọ́n lọ́mọ ogun ìmáàmù Bukhari lọ́mọ ogun a ó lọ́mọ ogun Ibnu Tèmíyà lọ́mọ ogun a ó lọ́mọ ogun ó yá bó lọ́mọ ogun bó lọ́mọ ogun wẹ̀yìn rẹ wò àwọn àbúrò rẹ àwọn náà lọ́mọ ogun èmi ò wá lọ́mọ ogun tèmi ọlọ́run mi ò dámọ̀ nǹkan kan ìmínà wá dájú ẹ̀kọ́ mọ́ṣàkómi yọ ọlọ́mọṣà làmí o ọlọ́mọṣà fún wa ní okun àti agbára ẹ wọ́n níjọ tuesday ní kóòtù wọ́n ní kí gbogbo ọmọ mọ́ríkàjù mọ́ bọ̀ wá bẹ́ẹ̀ ẹ ẹ mọ̀ sọ ẹ̀bọ̀ ọlọ́run bá ń bẹ̀bí ìdílé láì tààlà àmọ́jọ́ mọ́ mùsùlùmí ẹ̀sà mọ̀ ṣàdúrà fáwa gbogbo ń ta lò gbogbo ń lò pátá nídìí ọ̀rọ̀ yìí tọ́lọ́run fi gbé òdodo borí òdodo làwọn fẹ́ kó borí èyí tèmi kó dodo fi borí irọ́ ọlọ́run dákun gbogbo tábà lò fún wa a nídi connection ọlọ́mọṣà fún wa a nídi owó ọlọ́mọṣà fún wa a nídi èèyàn ọlọ́mọṣà fún wa a tún wá nídi èrò lẹ́yìn ẹ̀tọ́rí pàwọn bẹ́ mọ̀ mọ̀ kó èrò wánu a tún wá nídi èrò lẹ́yìn ọlọ́run ní ìmọ̀ ẹ̀ lábújá wọ́n ti mọ̀ ti rò náà ni wọ́n ti pé ìbí tó ń túlọ̀ ráwọn èèyàn 200 300 tán rọ́tọ̀ ilẹ̀ lẹ́yìn àwọn lọ́yà àtọ́ níwọ̀n ló ń kà tán rọ́tọ̀ ilẹ̀ lẹ́yìn máa bọ̀ wá wọ́n ti mọ̀ pé ìmọ̀yẹ́ ń bẹ̀ lóòótọ́ èmi gbogbo mo lọ Kánò rí mo lọ Kàdúná àmọ́ gbogbo ìrìnàjò mi ìmọ̀ ra tíra ń bẹ̀ ni tọ̀ Àbújá àwọn èèyàn ní nǹkan tí ń lọ dé ṣe lábújá mọ́tò máa ń gbé mi kọjá ń bẹ̀ nítọ́ ó ti di káwá rẹ̀ báyìí nìṣe ìrìnmọ̀ yẹn ń bẹ̀ ẹ̀yà àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan méjì kan mẹ́ta kan tọ́ àmọ́ bó ti wá bì í ọlọ́mọṣà sọ wa ìyá yín ni àdúró sí àkíyèsí tàníkà pèrè ẹ̀dákun ìpètèpèrò wọn wọn rèé o àwọn eré wọn tó ń sá lọ́sàn-án lóru òun náà lágbọ́ yìí ọlọ́mọṣà làwá وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين